orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà nílùú Ògbómọ̀ṣọ́ á nípa títóbi Olódùmarè gẹ́gẹ́ bí mo ti máa fi ṣe ṣètà tí ọ̀pọ̀lọpọ̀ sì ń pè mí pé àwọn wo iṣẹ́ yìí àwọn sì ṣe é àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ máa ń fi nǹkan ránṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tán bá ṣe tán wá ní pé àwọn ń lò Olódùmarè ló níbẹ̀ èmi náà dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé àmọ́ rírì ní tẹ́lẹ̀dùmarè fi sún àwọn bàbá wa àwọn àmì ò sì sọ pé ẹ ṣe fún wa á tún ṣe fún wọn àwọn náà tún lò yóò tún yóò tún dúpẹ́ ìdúmọ̀ rẹ̀ ni wípé àmọ́ rírì ní tẹ́lẹ̀dùmarè ṣe fún àwọn bàbá wa ẹja máa wò ó ká lò ó ká ṣe bó ṣe yẹ ká ṣe é ká lò bó ṣe yẹ ká lò àwa náà rí wípé àwọn bàbá wa wọn ọ̀kan wáyé lásán Elédùmarè ti dá wọn ó dá wọn pé Elédùmarè dá wọn ó dá wọn pé tá a bá ti mọ tó yẹ ká ṣe bá a bó yẹ ká lò kò sí nǹkan kan nínú ayé yìí tí ìbáṣepọ̀ bá wọlé dùà tí ó máa fi jẹ wá níyà ẹ má jẹ́ kí n tàn ẹ jẹ́ kí n sọ òdodo fún wa gbogbo ẹ̀dákẹ́dá tí ó lè má débi tí ń lọ lẹ̀dá tí bá máa kó rẹ̀wẹ̀sì ẹ̀dá tí bá máa sọ pé mo ti gbìyànjú ó ti sú mi wọ̀n lọ́mọ́ ẹ̀dá tí máa bá máa sọ pé ẹ wo èmi ò rò pé mi lè ṣe kinní ìmọ̀ o àwọn nìkan ni wọn sábà débi tí wọ́n lọ nù ayé ṣùgbọ́n àwọn pé mo ṣubú tún dìde àwọn mo ṣubú tún gbìyànjú àwọn pé ah ẹni tí bẹ́ẹ̀ wájú yìí kò ní kọjá mi ah láyé èmi náà ọba èmi náà sòríire àwọn ni wọ́n máa ń sọ̀tàn ayọ̀ nù ayé káwa náà lè bá rí ìtàn ayọ̀ sọ ká lè bá rí ìtàn rere sọ ìdínà tí mo fi ń sọ wípé ẹ jẹ́ ká gbìyànjú àwọn nǹkan yìí ẹgbẹ́ iṣẹ́ tí bá rí tí mo fi síta èyí tá a ti dẹ́wò tá a rí pórí bẹ́ẹ̀ ni fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni a sì fi síta pé gbogbo èèyàn ò lè mọ̀yàn tán dèédé àwọn tó bá mọ̀yàn lélédùn akọni ó yá ẹ̀yin náà gba ìjàǹfààní kan ní. nítorí náà nínú ayé tá a wà yìí ẹ má jà dúró iṣẹ́ tí mo fẹ́ fi síta ni iṣẹ́ láti gba ẹ̀tọ́ wa níbikíbi iṣẹ́ tí ẹ lè fi gba ẹ̀tọ́ yín ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tó ẹ̀mí lòmíì ó ti há ẹlòmíì wà tó jẹ́ pé ẹ̀tọ́ rẹ̀ báyìí wọ́n mọ yóò sì máa wò báyìí kò sí ní tẹ̀lọ́ ẹlòmíì wà tó jẹ́ pé àwọn èèyàn máa máa máa fi ẹ̀tọ́ rẹ̀ dùn ẹlòmíì wà tó jẹ́ pé àwọn èèyàn máa máa fi ẹ̀tọ́ rẹ̀ jẹ́ ń yà kì ṣe kì ṣe pé bóyá kínní wọ́n lè ní ayé ní ṣe kínní kan ní ṣe ní tó wù kọ́ máa ṣe wọ́n sàn fẹ̀tọ̀ rẹ̀ jẹ́ ń yà ẹlòmíì yóò máa wò nǹkan pé mo ah kíní yẹtọ mi ni mo fẹ́ gbà kíní yìí eh, mi mo ní mo fẹ́ gbà kíní yìí ọmọ lọ́fíìsì yìí mo fẹ́ gbà kíní yìí eh, èmi lọ́yẹ̀ wọ́n gbé fún ah, síbẹ̀ náà yóò máa wò ni kò ní rí yóò máa nàgà ni kò ní ga tó yóò máa lé ni kò ní bá gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn nǹkan báyìí ó lọ́nà àbáyọ ó nọ́nà àbáyọ tá a bá gbìyànjú ó nọ́nà àbáyọ tá a bá dúró ó nọ́nà àbáyọ táwa náà bá sinmi ṣùgbọ́n tá a bá ti dúró táwọn pé ah, ẹ wo ó ti sú mi darí èmi ọmọ kí n máa sáré ká máa gbìyànjú ká máa ṣe ẹ má jà tanra wa àárá àwọn kan tí tiwọn ti burú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ju tàwa tá à ń sọ yìí lọ tí wọ́n sì tún wá ti padà jábí ayọ̀ nígbà àwọn ò dúró ni torí náà iṣẹ́ tí mo fẹ́ fi síta iṣẹ́ láti gba ẹ̀tọ́ wa níbikíbi ni nǹkan tá a lọ wá òní mo fẹ́ kà yìí a wà orí akitì ẹyọ kan orí akitì ẹyọ kan á wá ọ̀gàyè mẹ́ta ọ̀gàyè mẹ́ta á wá ìgbín ńlá mẹ́ta ìgbín ńlá mẹ́ta ṣé ẹ rí awa akitì náà á wá tọ́fẹ̀ á lè ró dídí á wá awa akitì á wá awọ ìlú gángan ìlú gángan awọ rẹ̀ awọ náà á wá wá ògùn náà sẹmọ sẹmọ náà làlá nígbò tí jẹ́ pé iná láfi dá ògùn náà ti wà ńlẹ̀ ńgbà á wà wá àwọn ìwé á wà ìwé iná ìwé ọ̀là ìwé aráàgbá ìwé ìjìnrìn ṣe ní gbogbo ìwé yìí á wọ náà kalẹ̀ báàsì ṣiṣẹ́ mo fẹ́ sọ yìí á mú àwọ̀ yìí ṣe ń gbọ́ á tẹ̀ àpẹ tá a bá tẹ̀ àpẹ á mú orí àkìtì á fi a mú ọ̀gàyè mẹ́tẹ̀ẹ̀ta a fi sí lẹ́gbẹ̀gbẹ́ a mú ìgbín mẹ́tẹ̀ẹ̀ta a kò sí lẹ́gbẹ̀gbẹ́ a wà mú awòlú gángan ẹ fi sẹ́gbẹ̀ kan ní ti fọ́ kan ẹ mú ewé iná ewé ọ̀là ewé àràgbà ewé ìjìnlẹ̀ gbogbo ewé a kò lé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti kọ́kọ́ kà yìí ṣe mọ̀ pé awo ti wà ń sálẹ̀ a nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà ó tábà ti wá tán a wà ní kan kó dákun kó bá wa fọwọ́ mú iná ọwọ́ ni o àwọn ọmọ kéékèèké tán gbowó tán tán láyé àwọn tí mo bá ṣe máa mú pápápápá wọn ti sọ sí àwa ní bó bá ti mú tán kọ́ sọ sínú apẹ̀ o ẹ àfọkànnà kì í dúró gbẹ́jọ́ kì í dúró gbẹ́jọ́ bẹ́ẹ̀ pé kò ní dá yín lò wípé kò ní kọ̀gbé náà gbọ́dọ̀ jó gbogbo bí kíbi tẹ́tọ̀ wá bá wà tá a bá ń lo ṣéyìí a ní rojọ́ ń bẹ̀ títọ̀ ìwé ìmọ̀ tẹ̀ àlọ́ yóò sáré mọ́ pápá yóò sọ sínú apẹ̀ yìí tó bá ti sá sínú àpẹ̀ ọ̀hún á wà mú àwọ̀ gángan ọ̀hún àwọ̀ gángan ìlú gángan á wà fi bò ó á wà fi bò ó lẹ́yìn náà ká fi àtàrí mẹ́ta ká fi sí báyìí ẹ jẹ́ àjò tá a bá ju iṣẹ́ ìtàn Elédùmarè tẹ́ bá fẹ́ kó ṣe dáadáa ẹ bẹ́ẹ̀ sì ń jọ ẹ máa ta oyin sí bẹ́ẹ̀ sì ń jọ ẹ máa ta oyin sí bẹ́ẹ̀ sì ń jọ ẹ máa ta oyin sí ẹ sì mú omi àgbọn díẹ̀ náà kẹ́ fi kún kẹ́ wá jẹ́ okun náà kẹ́ wá gún dáadáa sẹ́ńpá ti jó tán ẹ̀hẹ́ bàbá ti jó tán tàbá ti jó tán bẹ́ẹ̀ sì ń dùn tá à ń fi sí tá à ń dùn tá à ń fi sí tá à ń dùn tá à ń foyín sí ó ní bí process rẹ̀ tàbá ti ń dùn tá à ń foyín sí nígbà tá a bá fẹ́ mọ gun náà èyí tá a gun lọ́sẹ̀ bá a ṣe ń gun náà láàmú tó foyín sí o so tá a bá ti wá sí kí tẹ díẹ̀ láfilẹ̀ o tó bá ti kúnná tó bá ti jó tán tá a lọ tó kúnná díẹ̀ láfilẹ̀ ní oyin ẹ ní ọṣẹ èyí tó bá kù ẹja dànù oyin ẹ má dànù ọtí o inú oyin ni mo pè o tá a bá ti jó gbogbo iṣẹ́ ìtàn tá a lọ tó kúnná tá a pa àwọn kan mọ́ ọṣẹ èyí tá a pò mọ́ ọṣẹ bá a ṣe ń gùn láàmú fòyín sí i láàsì mọ́ fún àgbọn sí i èyí tá a bá a ṣe ń jó náà omi àgbọn wọn ti wà nílẹ̀ bá a ṣe ń jó láàmú fòyín sí i láàmú fún àgbọn sí i o èyí tó wá kù nígbà tá a ti gún tè tá a gùn tán lọ́sẹ̀ ẹ̀já dànù òyìn ẹ wá jẹ́ ká gbé iṣẹ́ yìí ká gbé pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tàbá ti wá fẹ́ lò iṣẹ́ yìí ẹ̀já máa lò láfẹ̀jùmọ́ tàbá ti fẹ́ jáde káwa máa bẹ̀ ọlọ́run pé gbogbo ẹ̀tọ́ mi níbi tí mò ń lọ yìí elédùnmọ̀rì gbà fún mi elédùnmọ̀rì gbà fún mi ah pẹ̀lú àṣẹ Èdùmàrè ibi tí ẹ̀tọ́ wa bá há sí yóò jáde wá pẹ̀lú àṣẹ Èdùmàrè ibi tí ẹ̀tọ́ wa bá wá sí yóò jáde wá wọ́n ní fúnra gángan báyìí nífẹ̀ẹ́nu rẹ̀ pé ni pẹ̀lú àṣẹ Èdùmàrè ibi tí ẹ̀tọ́ wa bá wá sí yóò jáde wá torí náà ẹja lò iṣẹ́ yìí ẹja lọ ṣe tá a bá wá ṣe tẹ ẹja lò ẹ rí pa testify sí a dúpẹ́ a jẹ́rìí sí pé lóòótọ́ lóòótọ́ Elédùà ó ṣe nǹkan tó pọ̀ fáwọn bàbá wa ìdí rèé tí mo fi máa ń wí pé ẹni tí ó bá dúró ló débi tí lọ yóò bá wa lára mu o àwa náà dúpẹ́ tá a bá lè ṣe tá a bá lè lò àdúrà wọ́n gbà ó dàbọ̀.